aláṣìṣe sọ̀rọ̀ gbọ́dọ̀ ń sọ pé ẹ̀yin láláṣìṣe dẹ́gbẹ̀rẹ̀ ayé ní oníṣẹ̀ṣe ẹ̀yin káàtìyà mm-hmm. aláṣìṣe ni yín ẹ̀ ń lọ ẹ̀ ń lọ gbé dídá èèyàn sọwọ́ fa ọmọ èèyàn wá ń forí balẹ̀ fókúta káàdìyàdì káàdìyà tẹ̀ fẹ́ lọ́wọ́ òkúta kó ṣe é adọ́jọ́ kó báyìí tólùwò fi darí mọ́gà tẹ́ ẹ sọ fún olúwo níjọ́ mẹ́tàdínlógún torí ipò sí nílẹ̀ nǹkan ò nǹkan ò olúwo ní í ṣe nǹkan ó tún lọ kọ̀ ó tún ilẹ̀ àti à. láti ẹsẹ̀ wọ́n tó yẹ adìẹ tó yẹ kọ́ lọ jẹ́ lé yín ọ̀rọ̀ wa kó adìẹ mẹ́ta dá ní ọwọ́ àpò náà bí ó ọwọ́ náà ń ṣépè lólùwọ́ ká. nígbà tí ilẹ̀ àti à. ó sọ fẹ́ sọ̀rọ̀ láti dábẹ̀ẹ́ ti ti ẹ̀ kẹ́ máa pe àwa ní ẹrú lárúbáwá ẹrú ọlọ́ọ̀lá wa tó wá lọ́lọ́run sọ pé òun dáadáa ó wá gbéra rẹ̀ lọ́gbọ́dọ̀. nọ́ọ̀sì ìyá tí wọ́n á rí wọ́n fi odò lọ́lọ́ ẹ wá gbéra yín lọ dọ́ spọ́ọ̀kù kẹ̀kẹ́ èmi àtọ́kùn lẹ́nuwé ẹ wá gbé spọ́ọ̀kù kẹ̀kẹ́ lọ́lọ́ ẹ wá fẹsẹ̀ gbá òkúta ẹ̀yin lẹ rú òkúta wálé o ẹ̀yin lẹ gbé síbi tó dúró ẹ tún wá padà forí balẹ̀ fún. kàbí bàtẹ́ ẹ̀ máa. wa jẹ táwọn ìyá táwọn ti lọ fóònù kó lè lọ jẹun lórí ìta mọ́. àwọn ìyá dàgbà táwọn ti jẹ fẹ́ rẹ̀ tí wọ́n ti lọ ra nǹkan wá fún àwọn ìyá dàgbà ní Chicken Republic. tí wọ́n ti lọ ọmọ ìyá dàgbà yẹn. adìyẹ tó pẹ́. adìyẹ tí ìyá fara ẹ̀dá ní kíni wọ́n ní chicken peri peri. fún mi wá gbé iṣu. ọba tó lè ṣe ń tẹ́lẹ̀ kan ò lè ṣe tó lè fún ọ ní dẹ́nì kan ò ní fún ọ tí mo sì ní tí mo sì máa ní pàtàkì nígbà tí èèwù akọ̀ọ̀kọ̀ lásáyé lábẹ́rí pátá. alábí ẹyin lè fa o ẹyin lè fa o ẹyin àfa àtàwọlé yín náà gbóòórùn tù àrẹ bá ń gbórí èkó. lójú àyín lè ká gbórí aláfa. alámìyá aláwọ̀. àwọn délé yìí èkó aṣíwárùn gbogbo tó tẹ̀ bá wá afọmọ ẹgbẹ́ gbèsè lọ di olúwere tí ìbá ṣe kórì rẹ burú kórì rẹ burú ọlọ́run ó ti ba tiẹ̀ jẹ́ tó ṣe sàrà fún ọlọ́mọ kí ó dáyé rẹ ó dá ọlọ́run yín ó sì máa gbogbo yín wọ́n lè máa tẹ̀lé ẹja ni náà wọ́n ní òun wọ́n fi máa dá akílà wà kọ́là wọ́n ní ẹ máa tẹ̀lé ọjà ìjọba bẹ́ẹ̀ sọdún wọn tòyí tá bí alájà rẹ̀ dánú yín tẹ́ ẹ bá sàfà gidi lóòótọ́ ẹ tẹ̀lé ẹja ni lọ́sàn gẹ́gẹ́ kẹ́ wá wí láwà ní kẹ́ mú tẹ́sùbí ká wá rí tẹ́ ẹ bá wọlé jọ́nà. ìyá mi mọ̀ kọ́. jọ́tẹ̀ bá ti lè ṣe báyìí tẹ́ bá wà gbogbo ẹ sí òfò. àdé ẹ dáadáa kí ni àwọn tí ẹ lò lálẹ́ àná ẹ padà sọ́dọ̀ jọ ni kò sábùú tẹ́ bá fẹ́ dánáwẹ́ lọ dánáwẹ́ fàfà lẹ́ bá wa kò sí ẹ lọ bẹ̀ kẹ́ lọ tó yẹ kákú mọ̀ ẹ́ pé aláwo ni jẹ́ bàbá kí á nà kúrò láwọ̀ àpàbọ̀ a kì í ṣe wà pàgbàgbò a ní lọ́wọ́ sí yín mọ́ àmẹ́ ń gba séwù lọ́wọ́ wa ẹ̀ ń gba àdàkúnlá lọ́wọ́ wa à ń tún nú ní tẹríba àwọn à ń fọwọ́ pa ìta àròpá bá wòlíì ọlọ́run lọ́wọ́ àṣìṣù là bà gbogbo ọjọ́ tá a bá yín lọ́wọ́ tá a fi tẹríba fún yín yóò bí àmín alámúyá alámúyá alámúyá ọdún tí ẹ ní ọdún tí ẹ ní sọ́dọ̀ wọlé sẹ́dọ̀ ní bẹ́ẹ̀ jẹun. láìpẹ́ ní lónìí láwọn olóyè tí wọ́n máa wò pé ọlọ́kọ̀ bàbá ṣé tí wọ́n ní láyé wọn náà ń tọ́tún sakọ́mú lọ́kọ̀ bí bàbá tí a ti dà lọ́mí nù ní tó náà tẹ́ bàbá rẹ̀ sùn láti rà àwọn àgbà tí oníwọ́lọ́kọ̀ thirty dé dé dé dé di àgbo kan ní àbí kọ́ máa fọ̀ pẹ̀lú five oh five wọ́n ní sọ pé hmm, ṣé wọ́n mi kí ṣe alámi alámi àmà ọ̀la. ìjà sí àlẹ́ yóò lẹ̀sẹ̀ lẹ́sẹ̀ lórí tó bá yìí ọlọ́run lé mi náà o tẹ́mi hmm. náà má kàn wí lásán tó yẹ pé kọ̀ọ̀kọ̀ mi sì burú ju òkú sọ lọ ọlọ́run lé mi náà o ó sì máa kọ̀ọ̀kọ̀ mi yóò sì béèrè lórí tí n bá ṣe ọlọ́run lé wọn náà o ó sì máa kọ̀ọ̀kọ̀ rẹ o tó bá ní nǹkan mi tó yàtọ̀ sọ́nà wọ́n sí àgbàkù àmọ́ tó bá ní nǹkan mi tó sọ́nà lọ ní báríkà ọgbẹ́ ìfẹ́ lórí gbogbo tó sí o. Kàlàlà ilé mi ò dárí lọ́nà sípà mi là sí ra. Bàbá làwọn ọlọ́wọ́ Áfíríkà láà. Làyín lámúyà ń dáyì. Ọlọ́run tí ò bá lọ máa sọ kúlúkúlú tí wọ́n bá bíyà wọ́n ṣe bí ọmọ eke ẹ yóò máa sọ báyìí ìbẹ̀lẹ̀ mi ti wọlé sára yóò wá máa sọ kúlúkúlúkúlú báyìí kó tó di pé yóò jẹ náà irun wa bẹ̀rẹ̀ sí lùmù láti bẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kárí òun òkọ̀kọ̀ òun ìyẹn lọ́nà wa ni àgbà mú ní náà àgbà sórí rẹ̀ mú ẹ̀yin náà làdí ńlá wọ́yà táyì. làmásùgbà àbínà síyà. níbi mímọ bú ọlọ́ọ̀ mímọ bú ànábì Muhammad. ìsìláàmù ní ẹ̀sìn àjòjì ẹ̀sìn àárẹ̀ kẹ́ máa pe àwa ní ẹrú lárúbáwá ẹrú ọlọ́ọ̀lá wa ẹgbẹ́ lọ gbé ẹ̀sìn àjèjì wa ọlọ́gbọ̀ wa gbé aṣọ orí yín mú. Rànàzíbà àmì náà síyà. Náà síyà ti náà yàtí ìdá síta sí àtìyà. Káàsíà aṣọ orí ẹnìkan tó jẹ́ káàdìyà. Ìbàdí òkúrọ́ káàdìyà. Aláṣìṣe sọ̀rọ̀ gbọ́dọ̀ ń sọ pé ẹ̀yin láláṣìṣe dẹ́gbẹ̀rẹ̀ ayé ní oníṣẹ̀ṣe ẹ̀yin káàdìyà. Aláṣìṣe ni yín ẹ̀ ń lọ gbé dídá èèyàn sọwọ́ fa ọmọ èèyàn wá ń forí balẹ̀ fókúta kàdíyàdé kàdíyà tẹ́ fẹ́ lọ́wọ́ òkúta kó ṣe é àjọjọ kó báyìí ni tólùwò fi darí mọ́gà tẹ́ ẹ sọ pé ẹ ti fún olúwo níjọ́ mẹ́tàdínlógún torí ipò sí nílẹ̀ nǹkan ò ṣe nǹkan ò ṣe ní í ṣe nǹkan òkúrò ọkọ̀ ó tó ń kọ́ lọ jẹ́ lé ní ọwọ́ wa kó adìẹ mẹ́ta dá ní ọwọ́ àpò lọ bí ó sà ọwọ́ lọ sẹ́pẹ̀ lólùwọ́ ká. sílá sí iná sílá. ọ̀sán náà sọ̀rọ̀ láti dábẹ́ ti kájí ẹ̀ lọ. wọ́n ti ẹ̀ wá tún sọ fún apẹ́sẹ̀ lẹ́ padà jáde. wọ́n ní kì í ṣe kó sà ló jẹ́ adẹ́gbẹ́ káàdì bá. ó yẹ kó sà ó jẹ́ adìẹ. ṣé òsà àbí ọ̀sà kẹ́kọ̀ọ́ta yóò dé. ẹ rí i pé ọ̀sà òní kú ọ̀bí mọ́ wà àwọn yẹn ló lọ bí ọ̀sà bí ayé rẹ̀ òní. àyè àkọ́kọ́ wà. àwọn ọmọ àti ẹgbẹ́ mi sọ̀rọ̀. àti ìwà fi odò lọ́nà ẹ wá gbéra yín lọ lọ smoke kẹ̀kẹ́ èyí àtúntò lẹ́nuwé ẹ wá gbé smoke kẹ̀kẹ́ lọ́nà ẹ wá fẹsẹ̀ gbá òkúta ẹ̀yin lẹ rú òkúta wálé o ẹ̀yin lẹ gbé síbi tó dúró ẹ tún wá padà forí balẹ̀ fún. kàmí bàtẹ àríyá. ẹ̀yin aláṣìṣe ni yín ẹ̀yin lẹ ṣe bẹ̀ nínú ilé yín ẹ wá gbé lọ oríta àwọn aláwọ̀ tó ń bọ̀ wá jẹ táwọn ẹ̀yà táwọn ti lo fóònù fóònù lè lọ jẹun lóríta mọ́. àyà àwọn ìyá ń bá ẹ ti ṣiṣẹ́ ẹ lọ bèrè tán ilẹ̀ Yorùbá ìjọ wo ni Kùránì wọlé ẹ lọ bèrè lọ́tí Kùránì sì ti dé na bàbá yìí ti dé ọ̀nà eléyìí yá ẹja dára lulẹ̀ wọ́n sì dálẹ̀ kí lẹ́yìn tó lọ kó sí kí lẹ́yìn tó lọ kó ọba Adéyẹmí àkọ́kọ́ lọ́yọ̀ọ́ ẹ lọ bèrè sí bàbá o òun ló sọ pé òun tiẹ̀ fẹ́ mọ̀ èwo ló dáa ju Islam ló dáa ni àbẹ́yìí táwọn ń ṣe é bọ̀ ó wá ní ẹwà gbogbo ẹ̀yà aláwọ̀ máa fún un dọ́kan ẹ̀yin mùsùlùmí máa fún un dọ́kan ṣe rí nínú ilé mo ti ẹran kan mọ́ bẹ́ẹ̀ ààyè ló wà ní àbókù kí sì ní kọ́lọ̀ rẹ̀ mo fẹ́ kẹ́ lọ ṣèwádìí lórí ẹ̀ ẹ sì wá ó sì fún àwọn aláwọ̀ lóde ìdíjọ́ kan wọ́n sì bẹ̀rẹ̀ sí pé kí ni wọ́n jẹ́ ni wọ́n sì gbé jẹ́ ni wọ́n sì gbé jẹ́ ni pàṣẹ wọn ní wọn ló funfun ló wà bẹ́ẹ̀ àyè sí ó ní ọmọ lọ wọn nígbà fún wa jọ kejì àfáà débẹ̀ ó ní kí ló ń tì mọ́lé òun sì fẹ́ bàbá yẹn ni àlẹ́bí ìdáwó ilé mọ́mí náà kíta gbogbo ọ̀nà àfáà ibi tí kálukú yà àfáà sí lọ́tọ̀ọ̀tọ̀ jòkó síbi àkọ́kọ́ máa ní sọ́ọ̀dì fún lójú bọ́ọ̀dù tó ń bá yẹ tiẹ̀ wá sí i dídọ̀ ọmọ sẹ́dùn ọmọ dáhùrà nígbà máa ní ké sọ ọmọ dídọ̀ ọmọ sẹ́dùn bí àwọn ìyá ṣe tiẹ̀ náà nígbà náà wọn kọ́ kọ́ lọ́kọ́ bá ìṣe àfa nígbà bá dọ́ ọmọ bá fẹ́ tó dé náà wà á mú wa. wàtú dàlíbù wàyàkùnú àlìmọ́ máa yẹra ṣùgbọ́n ìjọ tá a bá ní ìdí àṣírí á lọ ọ̀dọ̀ àwọn wúlò àwọn wúlò àṣírà àwọn tí lẹ́wọ̀ ògbọ́sẹ̀ wọn ti sọ́ọ́ fún wọn. kò ní ìdìbò ọlọ́gbà alága ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírà rù kò sọ̀rọ̀ gbogbo ẹni owó tì wọlé wọn wà kọjú sọ́ba tó ní balaga àti gbogbo ẹ̀ mm-hmm. mi ò sọ yín nítorí torí àtẹ̀bẹ̀ lọ́lẹ̀ kí wọ́n máa fèsì ẹ̀yẹ́ nítorí pé wò mọ́ni wá kọ̀. ayé àkùnmọ̀lọ. aláàbò mọ kí ó tó dá mi lójú àṣà tó lọ bẹ̀ka. àyà àkùnmọ̀lọ. ẹgbẹ́ mi tó sọ pé ìyá àbàkù lọ wọ̀ kò dé. ayé àkùnmọ̀lọ. mèmi ò lọ káírò kankan bí mo ti ké lẹ́nu. ayé àkùnmọ̀lọ àmọ́ mo dúpẹ́ àwọn àmọ́ ẹni tó ń lọ pẹ́ta ní ọsùn ló pé tá a bá ń ṣe ìdàgbà ọ̀rọ̀ ló débẹ̀ ló bọ́ bá sì mo ṣe ìdàgbà mo ṣe. àyàkúnlá èyí so àwọn ọ̀nà ọ̀nà sàráàlì nínú náà dàgbà lọ́wọ́ sọ pé Mm-hmm. ọba díẹ̀ ní wa ní ẹ̀ẹ́dá ó ní ẹ sílẹ̀kùn náà sílẹ̀kùn náà wà pàmàdà wà lẹ́gbà tó sílẹ̀kùn wọn bá màlúù dúdú mẹ́tò jù. ó ní kẹfà ó ní màlúù funfun mo ti má bẹ àyè ni ó ní mo mọ mo sì mọ báwọn aláwo ti gbà á sáláwo wà sọ pé òsọ́nà mọ́ ni. ọlọ́ba mi ni mo wá pè yípadà sọ́ni dúdú wàá dúdú kú kọ́ bẹ̀rẹ̀ ó lè bàbá bẹ̀rẹ̀.

àwọn ọmọ wọn bẹ nǹkan òkúta gbogbo àwọn kan náà dátí bàbá wọn lọ òkúta tí a lò tó rà màbá sí ní òdodo ni wọ́n bọ̀ wá wọn tí fẹ́ dá ni wọ́n sì padà dá ni tọ́nà náà ẹ̀rìn jọ tí wọ́n bá dé ẹ̀ dà wọ́n tẹ̀sí katakata tẹ̀ hà sí ààyè. lọ́síyà tí ìjọ bíbà ti kọ́. ó wá ní lọ sí ẹ̀yìn ìlú ẹ̀yìn gbogbo nǹkan wọ́n ṣe sábà ṣú àmọ́jọ́ rọ̀ hmm. nígbà tó jọ́kejì àwọn afá wa lọ yídi ọwọ́ yí aṣọ sódì ọwọ́ ń bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kọrin wàkọ́ wí ládàá lè dé sí láàpọ̀ látàdímọ̀ náà wú tí gbogbo ń yọ lẹ́nu nígbà wo ìgbà àfihàn òjò pa wọ́n débẹ̀ lọ́ba dé ẹbí àkọ́kọ́ bá ti dé mùsùlùmí lọ́ba tó fẹ́ dá apara sẹ́yìn ẹ̀wá ní káwọn kàkà lọ bí ọ̀pá ọ̀nà yẹn ọ̀pá láti mọ ọba tó dá ọ̀nà yẹn ẹ̀wá tó di ọ̀pá rẹ̀. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة آمين إنك أنت الوهاب آمين إنك سميع الدعاء آمين